máa rówó lò àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ojú lọ́wọ́ kì í pọ́n dáadáa. bí ò láwùjọ àwùjọ òkun o wọn apàṣẹ wà á bí igbákejì ọlọ́run òmíràn á tún fọwọ́ kọ́bìnrin jọ ohun tí wọ́n bá ti sọ làbẹ́gẹ́ o ẹ má ṣe bínú. Um, try best in ti bá sọ you are now in a better position láti bá sọ <laughs> you don't remain uh, eh, bachelor forever yìí kò yé mi <laughs> kó lọ wá kan ṣe kan. ọ̀rẹ́ wa ṣé o ṣe o. <laughs> ọ̀rọ̀ pàtàkì ló sọ yẹn èèyàn ṣe máa wà báyìí tí ò ní wá kan ṣe look àgbàlá ń dà yìí sìn n tó dẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti lọ nìyẹn ẹ̀sẹ̀n tí ó lè ṣẹlẹ̀ sí one can die anytime tó bá jẹ́ ọkùnrin ló kú sí ìṣẹ́ tọkùnrin bá kú sí tó kú ní fáìlẹ́fùlẹ̀ ó tẹ̀lé má tó wọ́n yẹ á gba bòmíì lọ ó lọ fẹ́ lòmíì nìyẹn á dẹ̀ tún bẹ̀rẹ̀ sí yield kí wàá ní ti ọkùnrin wọ́n tó ṣe tó ṣe ní make everything wà tó pé tó kàn decide láti wà bẹ́yẹn try kó wá ẹni tó máa fẹ́ ó ti tó bẹ́yẹn àwọn èèyàn ò lè bú ẹ̀ ń gbòòrò mọ́ àwọn ọmọ nìyẹn náà ta ló wọn máa tẹ̀kọ̀ dẹ̀mọ̀ pé àwọn ọmọ kéékèèké wọ́n ní ìdẹ́ni tó máa fún wọn ní proper caring ilé téèyàn ò bá fún ní solid foundation ó máa wó ni o. Hmm. I understand feelings ẹ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ẹ pé kì í ṣe pé bóyá àbí tó pé àwọn wáyà òun náà lóye máa pàdé bọ́ sí ojú títì àkèbèrè kan mọ́lẹ̀ adégbè sílé and um, ọlọ́run dẹ̀ tún so kẹ́mi lórí tàwọn ọmọ. Uh, housegirl tí ọlọ́run bá fún mi She's hmm. just like a sixth gentleman. Okay. for instance tó bá dúró tẹ́mi bá mú ẹ tẹ́mi bá dé ọmọ ọ̀dọ̀ ló máa ṣògbé fọ <laughs> àbúfẹ́ máa braga tó ọmọ ọ̀dọ̀. kò possible please try go this is sí advice wa yẹn wà kò ṣe sí kíákíá ni. ọlọ́run àkọ́wà mọ̀ ṣe lẹ́yìn tí ó ti ń kọ́ wa báyìí náà láti. múra sí bọ́ọ̀bà yóò lè sọ. ẹ ṣe ṣé pé ilé wa ni mo wà ìjẹ̀bú ni màá máa lọ láràárọ̀. ìjẹ̀bú ìjẹ̀bú láràárọ̀ kí o tó wá sí skul irú mọ́tò ò ló ń wọ̀ tó fi ń yẹ bẹ́ẹ̀ yẹn. ìjẹ̀bú lílọ bẹ́ẹ̀ yẹn kọ́ gàrí la máa ń pè ní ìjẹ̀bú nílé wa tí wọ́n mi kékeré bá ti ní bọ́lá lọ múra ìjẹ̀bú mo ti mọ̀ pé gàrí lọ́ọ̀ sàn yẹn. kí ló ń ṣọlágbà gbogbo ọ̀rọ̀ tá à ẹ má jẹ́ kí dájú yín fẹ́ ìyàwó mi o nǹkan tí màá sọ fún yín nìyẹn. ọlọ́mọ jàre. Hello. ẹ káàsán o ilé Mr. Gbénga náà ni n ò sí nílé. ta ní sọ̀rọ̀ tó wọ́n jíṣẹ́ fún ẹgbẹ́ bá dé lọ́gbọ́n ẹ̀ lẹ́nu ó dàbọ̀. ẹnu àtinúkẹ́ àtinúkẹ́ kan sá yóò bá dádì sọ̀rọ̀. àtinúkẹ́ àtinúkẹ́ ara àwọn obìnrin tí kò jẹ́ kí dáàdì mi gbádùn mi. Ah, ìwọ náà mọ̀. bẹ́ẹ̀ náà lọ ṣe gba dáàdì mi. Ah, eh, bàfẹ́ fẹ́ ń fẹ́ o kẹ́yẹkẹ́yẹ ò kọ́ ọmọ jẹ́ lóòkù àwa. Ah, bàfẹ́ fẹ́ ń fẹ́ gidi ọ̀rọ̀ rẹ bàfẹ́ fẹ́ ń fẹ́ kẹ́yẹkẹ́yẹ kọ́ ọmọ jẹ́ lóòkù àwa. wo ẹyẹkẹyẹ kò lè wọnú ilé ìwádìí. èmi ń sọ tèmi ẹ má jẹ́ kí dáàdì ń fẹ́ àwọn obìnrin.

yìí tó bá fẹ́ mú ṣe inú ẹ̀ ni kò tètè sọ òun ní gbogbo lé lórí jọ̀gànjọ̀gàn yìí èmi ò sì di òṣì mi sì ń dira nù wọ́n bá ti ń sọ pé kò ṣẹlẹ̀ rí ó ti ṣẹlẹ̀ nìyẹn torí èmi kó ẹrù mi mò ń lọ báyìí o ìráyè tiẹ̀ ò lè sọ mí lórí burúkú. a dẹ̀ sọ tán pé kò bọ́ síta kò wáṣẹ́ lòun ṣé òṣìlú yàrá kan èmi ò lè bẹ jókòó sí ti òṣì yìí o ìgídẹ̀ ẹ̀yẹ́ kò lè mi òun bá tèmi lọ nìyẹn ìtẹ̀yà gbọ́ yẹn báyìí onírànù. feel like me kò sí problem ọlọ́run. wọ́n máa ń sọ̀rọ̀ sí mi ní wọ́n máa ń bí mi ní kíkìm náà ló mọ ọkọ wa kó tiẹ̀ tẹ̀lé mi lọ́lé ìjọba kó tiẹ̀ mọ̀ pé mo lọ ọkọ rẹ̀. sọ fún un jẹ́ káwọn kò ti lọ́wọ́. sọ fún un jẹ́ káwọn ìgbọ́dọ̀ tí mo gbà kí ló ẹ̀ lè kọ́lẹ̀ fún ni down you can't even knock. ojú ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wọlé. I'm sorry. Okay. we look down at your share. Ṣé kò sí ẹni kò ṣe ṣá? Ẹlẹ́pọ̀ láti skul. Ẹ̀rọ àá fún mi. Màjá, ṣe bá ṣe jẹun tó sì ni. Ó ṣe sì yẹ́lẹ̀ wá lè máa jẹ́ lítà. o. Ọ̀nà màá káwọn ọmọbìnrin àpá fún mi kí má Lizzie, ó yẹ ẹ̀yẹ́ ìjọ dìde sún ẹgbẹ́ sí ó balẹ̀ ọ yí bíi babaláwo ní bá ń pè ní ìdẹ́ni àṣàdànù lọmọdé ṣàkóta àṣàdànù ọ̀wá ní sílò àyìn sọ rí fáwọ́dà tí ń fún ọ yìí àtíkè tí wọ́n fún àti kí àwọn àgbà ọwọ́ sì nìyà gbà kọ́ ọ tó dí ọ́fíìsì ọkọ rẹ ọmọkùnrin tó ń sọ yìí ọ ti fi pàjù ọ fi pàjù wọ́n ọba ti fi pàjù báyìí lọ́ba ti fojú kan wáyé sóńsó méjì ó ti fojú rìn jùlọ yóò nífẹ̀ẹ́ rẹ dọ́rùn bọ́ bá wọ títí tí ọ̀rí ọ̀lẹ́ ayé tó lè wọ dájú lọ. ẹ má jò tẹ̀ sí i. <laughs> wọ́n ní bùbáà ní ọ̀kàrẹ̀ kọ́ ní sí i ní sí i àmọ́ wọ́n wá léwu. kí lè wẹ bàbá. èwo rẹ̀ ni pé kò gbọ́dọ̀ jẹ́ fẹ́ náà fún. kí ló ń jẹ́ rẹ̀ sà. ọ̀pọ̀ èyìnbó. ok my dear, ṣé ṣé enjoy ẹ̀? my dear, ṣé o enjoy ẹ̀? Ọmọ ẹ̀dọ́kùn mi. Ṣé o enjoy ẹ̀? Kí ló rọrùn pẹ̀lú ẹni dúró náà? Kí ló ṣe o ṣe kí n ń sin pẹ̀lú ẹ mo jí. ọjọ́ ni ogun lè bẹ̀rẹ̀. but what. kí ti yóò sọ̀rọ̀ ní kí ló wá fa gbogbo eléyìí sí i. ṣé mo ojú tí mo di out jáde but back one two. mama tó dẹ̀ mọ condition tí mo wà tó mọ̀ pé mo wà hypertensive. Ah. ṣé o fẹ́ pọkọ fún mi o fẹ́ pọkọ bí àbí. kí ni ẹgbẹ́ ní sùúrù ní sùúrù kí ni solution sí báyìí. ìyá o ní bínú mi rice tó fẹ́ jẹ náà ló fi ọ̀já ẹ̀ kò dẹ̀ jọ kí táyì lọ sí mi. tèbi tó dẹ̀ mọ̀ pé bí o gbọ́dọ̀ pa mí jù. ebi mi kọ́ nà ó ebi ọmọ ẹni nà ó jọ nà wà ní sùúrù jẹ́ táyì lọ sí mi. ok. ìwọ̀n bá gbà ń dé ṣùgbọ́n bọ́lá ọ̀rọ̀ ẹ yé mi o fẹ́ sọ mí lẹ́nu ni o fẹ́ sọ mí lẹ́nu nítorí ìyàwó mi ni kó o dẹ̀ tó sọ mí lẹ́nu màá sọ ẹ́ lédè èmi mo sọ bẹ́ẹ̀. ti ń lọ bí ọdún bíi mélòó sí ó dẹ̀ yẹ kó o ti ní ẹlòmíì kó wá sílé kó máa ṣètọ́jú àwọn ọmọ àwọn ọmọ yẹn ṣì wọ̀ mo ní kí n béèrè kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣe mọ mi àwọn ọmọ tẹ ń wò yẹn wọ́n ti nífẹ̀ẹ́ màmá wọn kò sí obìnrin kankan ọ̀rọ̀ ilé àlejò kó tó bá jẹ́ pé obìnrin báyìí tó bá mi wọ inú lè tó ń wẹ́kọ̀ mi rè tí n bá ṣe báyìí tí n bá fẹ́ obìnrin wò bí ìbágbé mi pẹ̀lú olóbìnrin tó máa le díẹ̀ mo lè fẹ́ kí n kọ́ ṣàánú ṣe ọkọ. tó bá jẹ́ pé torí ìyẹn ni èmi ìbá má mọ̀ràn kan báyìí wá kó àwọn ọmọ yẹn kò kó wọn wá sílé ṣé kò kó jẹ́ èmi nìkan náà lọ nílé tí mò ń mí wórówó yàtọ̀ sí dàǹdí ṣọlá ti bí tí. tó bá wá kó máa gbé lọ́dọ̀ mi mo dẹ̀ ṣe máa sọ fún wọn òjú báyìí lọ wà pé wọn ni pé iṣẹ́ nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ó máa yàtọ̀ kò ní máa ráyè wá sílé ní gbogbo ìgbà wọ́n máa bọ̀ lọ́dọ̀ ìyá àgbà kán tó mọ tó ń ṣẹlẹ̀ àwọn abáyé kó mọ ni. ó dà pé suggestion tẹ̀mú wáyé ó fẹ́ wà òkè o. ṣé wọn kọ́ mi. jáde mi èmi ti lọ kí fún Bánjí o. èmi lórí ṣé tí n bá jókòó sí yẹn báwo ni mo ṣe fẹ́ máa wá tọ́jú yín. ọba máa ń ṣọba fún un. ẹ wò ẹ jẹ́ ká pa yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ mí ti máa kàn sí i ni burúkú owó wà lọ́wọ́ ẹ̀ dó o ti níyàwó tẹ́lẹ̀ ìyàwó ẹ̀yẹn dẹ̀ ti kú ó dẹ̀ bímọ méjì sílẹ̀ fẹ́mi náà dẹ̀ ti máa wọnú ilé ẹ̀ tí màá bí ti tèmi ni mo fẹ́ kẹ́ ṣe fún mi báyìí. àyìn ṣé òun wá aṣọ kó o ṣe tán fẹ́ wọn. ó lóun fẹ́ fẹ́ mi bí o tiẹ̀ lẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ mi tí mo mọ̀ pé mo ní irun yìí kò wá ní fẹ́ mi. eégún alárí. nígbà bọ́ bá ti débẹ̀ lákàákàá wọ́n ti máa ń lò ó fi wẹ̀ ìlú jùmọ̀ fẹ́ lọ́mú dání. ìmọ̀ àti fẹ́lẹ́ lọ́wọ́ ọ̀ fi wẹ̀ ni. ṣé bí mo ṣe wẹ̀ láti rí bí ìgbésẹ̀ fún mi jọ sí mi. lọ́ọ̀rì wẹ̀. ẹ ṣe dájú. lọ́bọ̀. màá wá wò yín lọ́la. ọkọ̀ tiẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ bọ̀ ṣọ́wọ́ bá tó dé. ṣé kò lè ṣá. mo lọ síwájú ara rẹ̀ náà. ọmọ rẹ. ẹ sà ẹ dà ọ sà. <laughs> ọ̀ka yìí sọ́ra rẹ o ní ìṣaláwìn ló fẹ́ lò fún yìí. dájú md company mi ewu ah. wà lówó ìbàjẹ́ báńkì. báńkì mú di o. olúwa kò ṣàmì kò ṣàmì kò ti di fáwọn. ẹ̀kọ́ tó kù gan. ó oh, ọ̀gá màá ṣe mo ti mo ti fẹ́ parí ẹ̀ ó kù díẹ̀. èrò tètè ló ṣe fún mi tìrẹ̀lẹ̀. ọ̀gá mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan fẹ́ bá máa dì. ọ̀gá kódà it's like mo mo like you gan to be sincere with you uh, let me say i love you i love you ọ̀gá and i want you to like pé kẹ́ máa gbé mi náà jáde. <laughs> kéré púpọ̀ ṣe ti ẹ̀ sìn ní ọjọ́ orí fún olú èmi tó bá yẹ pé ìyá kan náà ló bá jọ bí wa mú un lé gbàdúrà pé ẹsẹ̀ mi má jẹ́ kí nǹkan báyẹn kó wà ní ẹ̀mí ẹ̀ tí tó máa fi fi ilé iṣẹ́ yìí sílẹ̀ so get out. out I say. fáìlì kan nílẹ̀ wá ń sìn kò tí ì parí kan tó kù máa ń bẹ̀rẹ̀ pé ẹ̀kan tó kù kọ́ ni tó máa ìtàn kó máa ṣe sí ara mi ní kóló ìtìlọ́ ṣe tán pé kọ́sọ́ máa gba fáìlì ẹ̀ka tó close lé mi <laughs> ló bá lóun lọ́rọ̀ kan tó ń fẹ́ bá mi sọ ìyẹn kí ni <laughs> the next thing tí mo gbọ́ yẹn ni pé ọ̀gá ṣe mo like mi gan ni <laughs> pẹ̀lú bó ṣe mojú èmi ni mi. téèyàn bá pé jù lórí mi tírú ẹ bá ní ìyàwó lẹ́sìn kò lè máa ṣe nǹkan tó ń ṣe fún mi. orí wọ́n fẹ́ kó o nǹkan kan gbogbo àwọn ọmọ mi àwọn ẹbí méjì tó wà nílé mi má lè fi sọ̀rọ̀ wọn sí. adógún sí yẹn ni sórí àwọn ọmọ kó wọn lọ sọ́dọ̀ màmá náà. ẹrú kí n kò máa lọ wò wọn lẹ́ǹkọ̀ọ̀kan ni àti màmá kò ní ìbíṣẹ́. Yes, Swami. Oh, my darling. How are you? Today? How are you? Shut up. Okay. Yeah. Junior. Ẹ gbé bàdé yẹn Hello. Ó yẹ lọ sí yàrá lọ. Ó lè má ìdí. Mo ní kí n or the best decision by taking. All right. Aha, Lizzie. My Lizzie girl. Hello, my dear. She might be right. She be that is something pé ẹ máa máa gbé lọ́dọ̀ mi àbí. Àbí o ní objection. Sasile da. Yes, ma'am ẹni náà dé. àbí ṣé wà kí n jẹun kí. mo ti tètè rẹ. Have a nice day. My lovely children. ìwọ wá sùn títí rúmi àbí bí wọn fẹ́ kó máa sùn tó bá fẹ́ sùn wọ́n wá sùn sí ti rúùmù tèmi by the way gbogbo iṣẹ́ tí mo fẹ́ tó ti ṣe. mo ti ṣe mi. o ti fọ àwọn aṣọ yẹn o dẹ̀ ti fọ pátá mi. mo ti fọ àwọn aṣọ kan wà bẹ́ẹ̀ mi lè fọ wọn. àwọn aṣọ wo ló lè fọ. mo fẹ́ dá dádì àti jeans. ta ló wá fi sílẹ̀. tún hmm, tẹ bá dé. tẹ́mi bá dé tẹ́mi wá fọ́ ṣé o ṣe rẹ ni ẹ fọ́ ọ ìgbà ọmọ rà bá fún mi ẹ ṣé o fi sílẹ̀ fún ìyá ìyá ìyá ìyá ẹ̀ ẹ́ kó má ra gbá fún ẹ yọlá oúnjẹ yẹn kan tó o ti jẹun ní o. mo jẹ. o ti jẹun o jẹ tán àbí. mo rọrí láti jẹ tán. ẹnu ẹran oúnjẹ wọ́n tọwọ́ ìránṣẹ́ àná. ẹ ẹ jẹ́ kò ní gbọ́rọ̀ fẹ́ tó fẹ́ sí ìlànà àtẹ́tọ̀ ó ti kódà sí mẹ́jọ. ló ṣe ọmọ wọ́n jẹ oúnjẹ yìí o ṣiṣẹ́ tí mo gbé fún ẹ wọ́n á dáṣẹ́ lẹ́ẹ̀fẹ́ mi kí ni wọ́n á ṣiṣẹ́ kó má dà sí i. gonna go across the street. Vem comigo, você pajaya! Cadê que comigo? Para o que tu vai? Idade a torcida é dàdí wa gbọ̀ngàn. ọgbọ́n kò bá lè máa kóbìnrin káàkiri. lọ hmm. ìwà dọ́ǹpù wá sọ́dọ̀ ìyá àgbà. àmọ́ ti káwọn ohun tí mo jẹ́ wọn. àwọn hmm. agbègbèsẹ̀ tó nípa lórí ọ̀rọ̀ yẹn. àtẹnigbà. kill you. tíyẹ̀lẹ̀ bá lò ó lè. Who is that? ẹ létí ẹ̀ mọ̀kọ́ ni mo bá sọ̀rọ̀ yìí. ta ló da aṣọ ẹ̀sùn bọ́ fẹ́ fọ́ tó bá da aṣọ ọmọlọ́mọsọ ni kí ló rán ìpàdé àwọn ọmọdé náà. lafiya ta ló ṣílẹ̀kùn fún ọmọdé wọn. ẹ ẹ bí fún mi tẹ má ṣílẹ̀kùn fún ọmọ sáà kí lè bá bọ́ ojoojúmọ́ ọdì náà ẹ méjì ẹ bọta. ẹdì káà bọta. ẹ jáde mo sọ fún yín. ká jáde. ká jáde ẹ jáde ẹ jáde sípẹsẹ. ká jáde dájú. ó yẹ ẹ jáde jáde náà. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúgbò. Tafer. sórí ọ̀tá mẹ́rẹ̀ ṣe. ha èmi náà bá pèsè àrùn sẹ́ni kí wọ́n pọ̀ ní. mo sọ fún ẹ wípé wọ́n fẹ́ fọ aṣọ ni. fàyè mi kékeré ní kéèyàn má bá mi wọṣọ pọ̀ ilé tí wọn bá ti bá mi wọṣọ pọ̀ orí ibú ọbẹ̀ bí ìgbóná bí àjàkálẹ̀ àrùn bí ẹ̀tẹ̀ bí ìtàn. ok that's okay that's okay that's okay that's okay that's okay that's okay o ti sọ̀rọ̀ ẹni kọ́ mi ń lé yìí yes yes mo lè mọ̀ pé o lè gbà àbọ̀lẹ̀ fún mi. èmi kí mo rí eh, kí. mo ń rò mí fẹ́ ọ̀rọ̀ kankan rà bí àwọn ọdẹ ṣe ń lọ yẹn ní kí wọn náà yí padà bẹ́ẹ̀ kẹ́yìn jáde báyìí face right now. kí n máa kó lọ sà. jáde. ẹ má bẹ̀ mí inú. mo ní kó o jáde get out. ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ ẹni àfọ̀ fún ọba jẹ́ ọgbà aláìgbọràn ẹlẹ́sìn nìyí. àwọn kan gbẹ̀gbọ́n gbogbo tó ní kọ́ fún ọ yóò fún ọ bọ́ọ̀lù ọ̀fọ̀ sílíọ̀nù lọ́fọ̀ bọ́ ṣe tírílíọ̀nù lọ ní ọ̀fọ̀ yóò fò sọgbọ́n kò sí báyìí. ìwọ́n gbogbo gbogbo òdúwà fún ọ lọ́rọ̀ èlò báwọn. ẹjọ́ bá tó bá jẹ́ fún àfúnlé. ọgbọ́n bèrè jẹ́ mi ní ọ̀sà títì mi sọgbọ́n ọ̀ká rẹ̀ ẹtù mẹ́fà. ọmọ mi. mẹ́fà. àtọ̀lé. ilé ìpè ọmọ ọ̀kan ìjàpá ìdúró èdè èmi ló dé àwọn ọmọ máa tí mo ní mo meet yẹn for the first time mo lọ sílé ẹ̀ ṣé làwọn ọmọ yẹn má tọ́ mi tán lọ rìbọn ní omi ṣá. wọ́n ara aṣọ rẹ̀ wọ̀ mí. wọ́n rìbọn èmi ni wọ́n ṣe fún wọn. mi ṣe kọ́kọ́ fún wọn náà wọ́n dẹ̀ kàn máa ṣọ mi wọ́n dẹ̀ rìbọn mi. ọmọ mi ní sùúrù sọrí tó sì ní í pé àwọn ọmọ wọn fún àwọn ara ni wá gbàkàrà wá àgbàdo lọmọ èkéèké fi mojú ẹ ẹmí ìpè màmá ra àwọn nǹkan lọ fún un. wọn náà ṣe bí ọmọ ọ̀dọ̀ àgbà ni ọkọ ṣé dáàdì lẹ màá ṣe yẹn fún wọn. lọ rí ṣe. ó máa bẹ̀rẹ̀ ẹni tí wọ́n lè lọ sí gbèsè owó. wọ́n lè lọ bá wẹ̀ gbọ́ kókó fún yín lówó kan. ṣé wẹ̀ mọ́ ọjà ń lówó ṣé kí n máa fara gba kí n máa fara gba ara fọmọ ọ̀dọ̀ mi fọmọ ọ̀dọ̀ mi àbí ìfẹsẹ̀ mi ẹ̀mí ìgbéraga ògbé wọ̀ ní ìfẹsẹ̀ ìgbéraga ni tí mo bá fẹsẹ̀ ìgbéraga kò yẹ kí n tún máa ṣe wàhálà wá owó kì í owó yẹ kó owó tún máa wọlé wá bá mi ni èmi àti Ọbásanjọ́ bá àṣejọ wà ní Ṣẹ́gun Àrẹ̀mú bá àṣejọ wà ní àjọ ń dákun gbà kan náà ni yóò àpò mọ̀ mọ́ ṣùgbọ́n ìmọ̀ fẹ́ kí gbèdàgọ́ wọ̀ mí torí bẹ́ẹ̀ bí màá gbóhùn mi lọ́wọ́ ẹ̀ máa lé ayé wa láìsùn mi dára sí láwa wọn gbà lọ́rùn wọ́n mọ̀ dàbí máa parọ́ bí máa padà títí wọ́n gbọ́ kọ́kọ́rọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ tí kò gbọ́wọ́ mi lọ́wọ́ ẹ̀ ọ jẹ́ mi títí tàà sàn èyí sọ fún ìṣòro sọfà jẹ kó sọ owó tèmi fún mi. ṣé ẹ yóò wá pé ẹwà ti ń súnmọ́ bèbè. ẹ jẹ́ wá bí.

olórí gbàgbà òrí mi kọ́. ẹ ò ní kí á ní ẹ ra àṣà ẹ má lè lọ sí ẹ lẹ mọ. o ṣe òkú tọ́jú mi <laughs> ah, òkú tọ́jú àwọn ọmọ àdúgbò lọ́dọ̀ àmì náà ẹ ṣeun. mọ̀kàn ní kó àwọn ọmọ ìwà kí wọ́n wá bá yín ṣe kí wọ́n wá fara wọn yín díẹ̀ èmi ní ìsìn èmi ń lọ ilé tíá mo ń lọ pátápátá ni mo wá wí pé kí n sáà pọn ẹ wá kí ọ eh, oh, wá fẹnu ara rẹ ṣàlàyé fún wa. grandma lóòótọ́ ni mọ́mí àti ṣaláìsí kò dẹ̀ sí mọ́mí kọ̀ọ̀kan tó máa tọ́jú wa àfi àǹtí ráfì gbàdọ́dẹ̀ ti sọ pé òun ń lọ ẹ̀ dájúdájú ti sọ pé òun fẹ́ fẹ́ ìyàwó mi àwọn òde gbà àdẹ̀ nígbà. ẹ nígbà wo ṣé é mọ̀ pé èmi ò lè wá tó ń wá tọ́jú yín àǹtí rábí tó ń tọ́jú yín òun ló lẹ́sẹ̀ nǹkan ń ta ẹsẹ̀ nǹkan ń nulẹ̀ ẹ wò ẹ gbọ́ tèmi o ẹ jẹ́ kí bàbá yín fẹ́yàwó o. mọ́nì ẹ̀yin lẹ pa mọ́nì wá ẹ wá fẹ́ fi àwọn ọmọ ẹ̀ dájọ́. ọjọ́ ló sọ yẹn nígbà tí ikú bá ti wà ńlẹ̀ tẹ tí wọ ọrùn bọ̀ ń pè ká wọnú ẹ̀ àní gbà o. ẹnì ẹ ń wò mí ẹ ń wò mí báyìí. Mami ẹ dákun ẹ má bínú ẹ má bínú tí tí tí tí wọn ẹ wá máa wọ àwọn ọmọ asẹni lẹ́nu kí ẹ ṣe é wọ́n pọ̀ wọn. kí ẹ ṣe báwọn. Láfíà jókòó jókòó ẹ jókòó jókòó ọmọ yóò dáa sọ̀rọ̀ kó mọ̀ sọ fún ọ. ẹ̀sùn ó mú lòdùn. ǹjẹ́ mo máa ń ṣe àlàyé fún ọ pé èèyàn tó bá yẹ pé mo lè sọ̀rọ̀ jù mo lè lẹ́nu jù mo lè so gbogbo ẹ̀ jù sórí pé àwọn ọmọ ẹni ìsìn sórí pé orin tá àjẹ ọwọ́ àwọn fúnpa bí àjẹ òun fojú hàn bí àjẹ gbogbo gbèsè ayé ara ẹ lójú àwọn ọmọ ẹ bí àjẹ bí àjẹ bí àjẹ ni ọ. abẹ́wọ̀ bá mi sẹ́rí tí ń bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó ní kí ọ̀gá mi ọmọ fẹ́ obìnrin mi àmọ́ bá bá jẹ́rú obìnrin tí ń bẹ́nu ilé náà ni wọ́n fẹ́ àbá mi abẹ́gbọ̀ọ́ sọ́nàbà bíi ìsìyà yóò jẹ àwọn mi. ẹ lábì yóò dà fún un sórí iṣẹ́ kan sì tó kú tó tó sí fún mi mm. eh, eh. sórí àwọn ọmọ tó kó wáyé máa kó àlọ́ padà eh, sórí tó bá kó àlọ́ lágbára ọlọ́run láìpẹ́ ní tí ń bà ṣe lórí ọ̀rọ̀ ọlọ́run kò ní máa ṣe. ọlọ́run kọ́ tètè kọ́ ẹ. sórí ètí ṣépè láwọn ọba àwọn ọba kọ́ ní ilé ẹlẹ́dẹ̀ ní ṣépè ilé oh. sọ̀gbọ́n ọjọ́ máa ṣépè ilé tó ti yẹ. òbúrú bóyá ń gbà lẹ́bàá ẹ wálé sí ẹ lè mọ́ báyìí mi mú torí èyí tó fúyẹ́ tó wọnú ẹrù mi náà tẹ́lẹ̀ mo ti ṣàjọ. ènìyàn ló fún ọba jẹ́ ọgbà ènìyàn fọ́ fún ọba jẹ́ ọgbà aláìgbọràn elétí dídì ọjọ́ ẹlẹ́yà rẹ̀ kọ́ oníranù ọmọge olóró tó wà kọ́kọ́ mọ́ ohun olóhùn má bá wí mọ́ òjò ẹ̀sìn rẹ̀ lóṣù yóò rọ̀ láàyè pẹ́ gbogbo wa yóò rí ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ ẹni àwọ̀ fún ọba jẹ́ ọgbà. dáàdi wà ní èmi ni mo fẹ́ rí yín. à ń gbọ́ o. mo ra nǹkan wá fẹ̀yìn méjèèjì. ṣé àwa lè ra oyè kí ọmọ wa fún. a o. my dear papo ọkọ mo mo mọ̀ pé ẹ̀yin méjèèjì láìkì ìyá yín. yes that's good of you. kò sí nǹkan tí ìyá yín fẹ́ ṣe fún yín tí mi ò lè ṣe a lè dẹ́kun yín. in fact ibi tí ìyá yín ò lè ràn yín dé máa ràn yín débẹ̀. ṣàtọ̀gbẹ̀ wọn náà. ọlọ́run má jẹ́ ká rí yẹn. ẹ lè rán wa lọ síbẹ̀ náà. ọgbẹ́ wọn bíi ti báwo. mo fi hàn pé kò dá bí mo ṣe ń pè yín ní Liz àti Junior tí bá pẹ̀ ní àti yín afẹ́ àti bọ̀dá arówó lò nǹkan how about that. arówó lò eyín afẹ́. arówó lò eyín afẹ́. name it kí lẹ fẹ́ kí n rà fún yín tí mi ò ní rà fún yín. a ní yín. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. a ní yín. a tọkọ̀dá lóhùn ọlọ́run máa tọ́jú ọ in that case Eli Mawalo. máa wá lọ. àwọn mélòó nínú ilé bàbá mi abẹ́yìn ni kẹ́ work out. ẹni a wí fún ọba jẹ́ ọgbọ́ ẹni a fọ fún ọba jẹ́ ọgbọ́ aláìlú ló ti tẹ̀lé ti bí dín ọjọ́ ẹlẹ́yà rẹ̀ kan oníranù ọmọge olóró tó wà kọ̀ọ̀kan ọmọ ohun ọlọ́run àti ẹ̀wọ̀ má bà wí mọ́ ohun ẹ̀sìn rẹ̀ lóṣù yóò rọ̀ láàyè pẹ́ gbogbo ayé ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ẹni àfọ̀ fún ọba jẹ́ ọgbà tí ẹ fún bá lè ṣe ṣe tí n bá fẹ́ gbẹ̀ngà tèmi náà wà nílé ẹ̀ báyìí tí mò ń ṣe ìyàwó ẹ̀ bàbá ìgò ẹ̀jẹ̀ gbà. ọ̀rẹ́ tẹ̀lé àtọ̀rọ̀ rẹ̀ sí méjì fún mi. mi tẹ̀lé tẹ̀lé àtọ̀rọ̀ rẹ̀ sí méjì fún mi. ṣe é nìkan bí tẹ̀ yìí kékeré ni. fún wọn ní kún bí fún. ilé ti máa kọ́ fún yín mọ́tò ti máa rà fún yín àwọn ọmọ yín gan tó bá rí mi báyìí ọmọ àdúgbò náà ṣe wá ọdún ọdún. mo ní wá sí pọ̀ ọ̀rọ̀ ah, ni mo ní wá sí ọdún gbọ́. ọdún ọjà gbà ọ̀ka yìí ọṣẹ. ọjà wọn kò tó. lọ́ọ̀rì ìlú bí mo ti ní olù ní olù lọ́gbọ́n olè ṣìlò. ọ̀nà má lè jẹ ìkà mọ́. ọtí fẹ́ mi ga ifá òye. wàá lẹ̀ sọ àlejò níta ẹ ṣe sọ. ọ̀ká yìí.

òun náà fẹ́ fẹ́ o. ah yes. pètúpètú ẹ mọ pé fún náà. ẹ láti bàjẹ́ ni. ẹ̀yin ìyáwó ẹ kú àdáré o ẹ kú àdáré o ẹ̀yin lè ń pè gbà gbogbo kẹ́ ẹ máa dá mi lóhùn òògùn tí ń gbé lọ́hùn kó dùn jù bá ń tẹ́ máa lọ́hùn. ẹ̀yin kó dùn mi bẹ́ẹ̀ ni. ọwọ́ wọ́n ti wáyé hmm, hmm. wọ́n wáyé kankan ni lẹ́yìn yẹn ọ̀rọ̀ àwọn ọmọ tẹ ní kí n lọ fà mọ́ra ọ̀rọ̀ wọn sú mi o kò yé mi rárá mi ò mọ nǹkan tí mo ṣe fún ọ ẹ̀dẹ̀ láti wá nǹkan ṣe sí mi o. ọmọ mi ẹ ṣòro àpọn panṣálí. Ah, mo rí bà mo rí bà sọmọ nínú mo rí sọmọ nínú mo àfìsínà gàdàgà fáwọn ìjà mo àfìsínà gàdàgà sọmọ fà ìjà ẹlẹ́jà ní ọjọ́ sí fún mi fún èmi ló kọ Liz àti Junior ni dáàdi mi. Liz àti Junior. Junior o Junior o bàbá kò kú ní gbogbo àlàyé ajá o ìjọ tó wọlé bá rọyìn ayé ọjọ́ náà lẹ́yìn ọ̀yìn ọ̀run bá gbọ́dọ̀ bá lórúkọ kò sí. Junior o Junior o. Oh! òyìnbó kọ́ ṣèbọ́ ọmọ máà tí mo ní mò ń fẹ́ ọmọ gbẹ̀ngà báwo lọ́wọ́ ẹ. òyìnbó ló yọjú. òyìnbó bíi ti báwo. Ah, ah, ó yẹ pé iye obìnrin yẹn wò ó bá yẹn. líṣì o líṣì líṣì o. àgbàlagbà. ọ̀nà ni wọ́n ti àfààfà àgbàlagbà bíi ti fáwọn ọmọ tí ojú ọmọ ọdún bíi ọmọ méjìlá àti mọ́kànlá àti méjìlá lọ ẹ̀dẹ̀ wá sọ fún mi fàgbàlagbà àgbàlagbà òṣìkì ẹlẹ́dìí wà kọ́ṣe sí mi o. tó ń lọ kọ́ lọ rè bẹ́ẹ̀ orúkọ gángan àbí iṣọ́ wọn. èèbó ló yọjú sí mi ṣé mo wá pè wọ́n lé èèbó kiri dáhùn rẹ̀. orúkọ tó ń pè wọ́n nìyẹn. lọ kọ́ tó lọ rè gbá òfin Kóredé film production èwo lẹ tún gbé jáde yìí o aṣẹ́gun àti sọlá mákindé sì ń dárò ìrìn lọ́jà ẹ tún wá fi Mojísọ́lá fọbalẹ̀ Mojísọ́lá ìyá rẹ̀ ọ̀tọ̀ rẹ̀. ẹ bẹ ṣe yẹn o. kí ni mo kọ́ lọ́sẹ̀ ikú rẹ̀ ìjàgbọ́n ńlá ọkùnrin márùn-ún ọkọ̀ àtẹ̀mẹ̀rẹ̀ mojísọ́lá tún tàrà àgbà fún àkúdà yá. ọ̀rẹ́ ò yé sùn àǹdí sí ni máa sọ̀rọ̀ ẹgbẹ́ èmi ló pè ní great àbí mi ì blame ẹ̀ nílé ayé ẹ̀. special effect wá sùn lọ́jà burata fi àwọn alágbàtà wa ni ọlá ọ̀ríjìnà one hundred forty five nandesi kòsì níbi mọ́tàlẹ́kọ̀ọ́ mọ́jísálá mọ́jísálá you must watch it. ìṣẹ̀lẹ̀ yìí. ó ti ṣẹlẹ̀ o. màá lé má gún ẹ̀sọ̀ sáàdì ní kí wọ́n bá gbẹ̀yìn lẹ́yìn náà. ariwo yẹ èyí kérò mi lónìí lónìí gbogbo ẹ̀yin ìdílé gbọ́ ẹ̀ga kí gbogbo ẹ̀yin ìdílé rẹ̀ dá máa. bá fóònù fóònù tí bá dé ah èmi èmi jagun àṣetì fáànà rẹ ọwọ́ epo ni àbáyé lówó rà èmi oríbà oríbà kárùkù sọmọlẹ afèsì náà kànàkà bàmà yà afèsì náà kànàkà sọmọ pa ìjà ni ẹjà ìjọ tuntun tó fún un láyé títí gbèrú gbèrú tó fún un ẹyà. ìwọ àìbàtì ìwọ. gbogbo onégbòǹgbò bá bómi báyà ariwo yè ní kí lọ́rùn rẹ̀ yí ayé rẹ̀ mọ̀ fún mi ti dẹ́mọ̀ lọ rẹ̀ jí àníkè lọ ìwọ ọyá ju ẹgbẹ́. àbórí ò pé náà ni wọn sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn don't you have your mother. gbogbo ọkùnrin lè máa kó wálé ẹ wá fẹ́ jẹ́ mọ́dájú mi lẹ́yìn mo wá fẹ́ mọ́dájú mi mo máa ń sọ fún ẹ pé dádì ẹran sí amẹ́ríkà wọn ò ní fẹ́ dé wọlé lọ gbó jáde lọ sí ìdarí. after the countdown ti àgúrà ni o. one tanidani two tanidani ẹgbẹ̀rún three tanidani. ṣé olùkọ́ gbọ́dọ̀ ẹ̀rọ láti ilé ilé ìṣúná pàdé. bẹ́ẹ̀ ọ̀bá ronú bóun ilé ayé olúwa rẹ̀ ó ṣe fẹ́ dùn mo fi ọ́ léèrè bó ni ó ṣe tẹ́tù yìí mọ̀ lò bàbá yìí sígbà tó dá a lélẹ́ yìí kí n jí láàárọ̀ kó wọ́n wọ́n bá mi sí kí n jí láàárọ̀ kó wọ́n wọ́n bá mi sí. kí n tẹ̀ wọ́n lọ sí gbọ́dọ̀ kí n wọ́n lọ sí gbọ́dọ̀ mọ́ bí ìdí ní ìjọ. èmi mo wá sunkún báyìí mi èmi mo lárùn gbẹ pé mi ọlọ́pàá mọ̀ jọ.

báyé mi jẹ́ rẹ̀ ẹni tó báyé mi jẹ́ mi jẹ́ rẹ̀ mi jẹ́ rẹ̀. nítorí dáàdì yìí tí mo sọ̀rọ̀ sí tí dáàdì yóò bá ṣe ìṣẹ̀lẹ̀ mi ní sọ̀rọ̀ sí wọn ó yẹ bẹ́ẹ̀ ni. kẹ́mi bẹ́ẹ̀. ògo ìyà bàbá rẹ̀ ń jíde kò sọ́kọ́ kò kú ọlọ́mọ tó sùn pọnpọnpọn náà ń sẹ̀yìn ó ṣe o wòró mú ẹ má dánwò bẹ́ẹ̀ ni ọkùnrin bá sọ pẹ́ẹ́sẹ̀ ikú ni o ọkùnrin bíi lẹ́fà ló ti kú nítorí mòró mú nìkan ṣoṣo ògógó lọ́kàn wọn débi òdùlé ohun àtẹ báyà kìlà lẹ́bù níyà Adédayọ̀ káàkiri mo rọ ohun púpọ̀. láti jẹ́ tí bàbá àsùwé ti ń ṣe fíìmù ìgbà àkọ́kọ́ rẹ̀ ẹ̀ tí wọ́n máa fi áńkọ́ sí bàbá àsùwé lọ́wọ́ ọ̀daràn tó ń fi bá ti yọ ọkọ̀ ọlọ́kọ̀ rẹ̀ ti kiri. mo rọ ohun púpọ̀ nìyẹn o búkì òdùbọ̀tẹ̀ péjú ògùnmọ́lá tó yóò sí adésànyà káṣà máa ṣe dáadáa ọlọ́pàá ná ẹlẹ́ṣọ́ títà fatomilola chief koko dúpẹ́ jáyé sinmi fọ́kòkò Ọjọ́ Ìdìdì Lane Ìdúmọ̀tà Lagos ló gbé jáde ẹ̀rì rami ọ̀nàṣẹ́ twenty three Court Street Òyìnbó Èbúté Mẹ́ta Lagos àti lọ́gbà àyẹ̀wò nígbèsì Ìbàdàn tó fi àgbègbè ilé. Màmá Gbẹ̀ngà, ohun tí mo rí tí mo fi pé ìdókòwò eh, ọ̀rọ̀ ńlá nípa ọ̀rọ̀ Gbẹ̀ngà inú mo fi pè é pé kò gbọ́ ọ. nígbà tí ìyàwó gbẹ̀ngà tó ṣaláìsí kí ló fà á tí gbẹ̀ngà wá kọ̀ tí ò fẹ́ ìyàwó mi mọ́. ẹ ṣe bọ̀dá mi ìyá àgbà mo dúpẹ́ tán pé èyí tẹ́ ẹ wá àǹtí ìdílẹ̀kẹ̀ ẹ ṣe kì í ṣe pé bóyá gbẹ̀ngà ò fẹ́ fẹ́ yàwó actually àwọn ọmọ Gbẹ́ngà ni ó dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ wọn ṣe mọ̀ kò sóbìnrin tí bàbá wọn bá fẹ́ fẹ́ òun dàbí ìyá wọn then I don't know what to do mo fi pé is their life. ṣé kàkà ẹni bíṣu pàṣù ni àbí ẹ̀yà àgbà ìyá wa wọ́n ní ìdí pàtàkì tí òun fẹ́ ìyàwó ni pé àwọn ọmọ rẹ̀ ni wọn ò jẹ́ kó fẹ́ ìyàwó mi. <laughs> ọ̀rọ̀ ládàá ládàá ọ̀gbọ́n yìí. má gbà ẹ ṣe mà dájú ẹ kú jókòó wọ́n mi nǹkan ẹ má ní mo kéré o nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé nǹkan tí màmá àgbà sọ wọ́n right ẹ ọmọ yẹn sọ́dọ̀ mọ́ mi ẹ fún òun kú ní chance he has his own life to live ẹ jẹ́ kó fẹ́yàwó mi he still young. èmi náà ti gbé ìṣiṣẹ́ yẹn láti ká ọmọ yẹn sọ́dọ̀ ń gbà kan but these children are troublesome wàhálà wọn pọ̀ then ṣe mọ̀ pé láìsí àwọn alákọ̀wé mi lè um, mi lè interfere jù mi lè kojú bọ àfíà sí wọn jù so èmi ṣe ní bí òkè. náà n tí mo fẹ́ kó o ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn àwọn ọmọ tí a bá àwọn ọmọ mi méjì yẹn náà wọ́n fẹ́ ju wa ìlú láìpẹ́ yìí mo fẹ́ kó pe ọmọ yẹn wá síbí kó jẹ́ kí n pàdé wọn bí màá bá wọn sọ̀rọ̀ tó ń dò tọrọ gbogbo wa à á sọ̀rọ̀ fún wọn ká fún bàbá wọn láyè kan jẹ́ kó fẹ́yàwó mi ṣé àwọn ẹgbẹ́ mọ̀ láyé wa lọ́wọ́ mi whether they want it or whether they work under mock take our. jẹ. my dear yeah. mọ nǹkan tí mò ń rò ṣá mo rò pé bí a kì í ṣe t-shirt fáwọn ọmọdé yìí mm. kí wàá kọ orúkọ wọn gbọgbọ sí of course not Liz and Junior okay. you know bíi so so misses you know remembrance about. Mm, bye. Fumanit orúkọ wọn gangan ó ti ṣe tiẹ̀ láti fi ṣe. fún mi ní fún mi ní báyìí pẹ̀lú. dájú. ṣé kò ṣe sọ̀rọ̀ kí ni gbogbo nọ́sẹ̀nsì tó bá mọ̀ kó níyàwó fẹ́ o lè kọ́ńtrol àwọn ọmọ ẹ̀ ó bẹ́ ṣàkóso fún mi kẹ́ mo ti ń try láti tolerate all this while I don't think I can take it any longer. Títí tó fẹ́ dalẹ̀ onílé. Tó bá rẹ́dí àti fẹ́ yàwó, Bọ̀dá kan fẹ́ bọ̀dẹ, ọlọ́ọ̀dẹ jẹ́. Rántí ọjọ́ ọjọ́ kan ń bọ̀ ó tó fẹ́ràn tó ní jẹ́ o ẹni àwí fún ọba àjà ọgbà máa ṣe lọ. máa ṣe lọ. Ìdájọ́ kù sí dẹ́ẹ̀dẹ́. gàrí yìí ò lọ. gàrí yìí ò lọ omi gàrí náà sí ní ọ̀sẹ̀ tí mo gbé sórí tébù lé ní. mọ́mí mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ̀kùnrin ṣúgbọ́n mi jí kí n lè jù sọ. sẹ́nu pálí mẹ́fà ká fẹ́ mánéjì ńlẹ̀ ní kí n yọ méjì fún ọ. mo fẹ́ ń gàrí inú ẹ̀ tí má gba gàrí lọ́wọ́ ẹ̀ láàárọ̀ ìtọ́jú tó ń jẹ. máa. Angela, máa ṣẹlá. Ìdájọ́ kù sílẹ̀. Ìyá àpò jẹ́ pé amúraláyé ni mo máa jẹ gbogbo orú ìyá tí mò ń jẹ. Ẹni gbẹ fún ìkà láyé. Èyí tó ní àwọn ọmọ ẹ̀yà mo gbàdúrà fún Olúwa má pààyà wọn pé. Ibẹ̀ ayọ̀ bámúbámú máa ṣẹlẹ̀ o. Ìrẹ̀ àkọ́ni rẹ̀ ìgbà àpò mo lọ sí kitchen. mo lọ kitchen kí ẹ fẹ́ lọ sí kitchen. mo fẹ́ lọ sí ìkújọ. ó ṣì dá sọ́run jọ. ẹ jọ torí Ọlọ́run tẹ bá lè jẹ tẹ bá lè kí ló fẹ́ ṣẹlẹ̀ ìjọ wedding. ìjọ wedding yẹn á lè torí nǹkan tá a máa tẹ̀sí ń jọ yẹn wọ́n lọ kú aṣọ tí a máa wọ̀ lásán a máa import ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tá a máa wọ̀ tí just anybody máa wọ̀ lójú títì. because tí èmi àti nípa adé bá ń ṣe wedding fún wọn láti mọ̀ pé èmi ni mò ń marry. in fact àwọn abirùn ọmọ tí màá ní kó sínú ilé tó lóun ká ọmọ sínú ilé yẹn yẹ kí n dà wọ́n sáárín èròjọ ẹ̀yìn wọ́n ṣe service girl and boy àbí. òkú mọ̀ pé tó bá jẹ́ pé èmi náà ni bí mo ṣe máa ṣe nìyẹn. èmi ò lọ́rẹ̀ẹ́ ọ̀dẹ̀. wàá da àwọn ọmọ ọkọ ẹ sáàrin àwọn èrò kan máa tà why ìwọ náà dẹ̀ ń tọ̀ pọ̀ tẹ̀ tó bá yẹ pé mi ni bí mo ṣe máa ṣe nìyẹn tinúkẹ́ wò ó owó tí mo ní ni mo fẹ́ yẹ yìí ṣé o mọ̀ wípé ilé ọkọ ó yàtọ̀ sí gbogbo kàtìkàtì tó ti ṣe bọ̀ látẹ̀yìn ọlọ́run ti bẹ ṣe ń sè ó ti pèsè ọkọ rere fún ẹ wò ó má pariwo lé rẹ lórí o ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ làpá pẹ̀lẹ́ o àwọ̀ àyíradà délé ẹ òpònú ẹlẹ́sẹ̀ òsì délé ẹ má bá ń ṣọ̀rẹ́ pa délé ẹ má bá pa o délé ẹ ìyàwó àjíbàtà délé ẹ òpònú ẹlẹ́sẹ̀ òsì délé pa kéré ẹ má bá ń sọ̀rọ̀ ẹ pa ọ̀rẹ́ dàkún ìdìbò. mo rò pojú ẹ ríran ṣá. mo ní ẹdìdì mo fẹ́ gbà rẹ̀. kéré má bá ń sọ̀rọ̀ ẹ pa kéré má bá ń sọ̀rọ̀ ẹ pa ọ̀kọ̀yọ́kọ́yọ́ bíi dájò kò sínú mọ̀ ìbí ìbá ṣe pé èèyàn fẹ́ sọ̀rọ̀ yẹn lẹ́nu náà kò ní í ṣe wí fún yín pé ẹ̀dìdì yín àyẹ̀ tẹ́tùn dìde mẹ́rin apá ibi tí mò ń gbálẹ̀ lórí. ṣé kí n bọ́ síta fún ẹni àbí kí n bọ́ sí sitting room lókè? yóò dá kẹ́ ẹ kúkú bọ́ síta torí sí tinúmù òkè èèyàn gidi náà ni tiẹ̀ máa gbà lálejò síbẹ̀ kì í ṣàwọn sakasaka bìdí akẹ́kẹ́ bàjẹ́ òṣè tòbí tó. òpònú ayíra dàgbéde ìyàwó rẹ lẹ́sẹ̀ ó sì gbélé rẹ má bá ń sọ rẹ pa èrè rẹ má bá ń sọ. àwọn wo ni ìyàwó ẹlẹ́sìn òsì. abúlé ń jọ sí ṣé orí ẹ pé rárá mi ò rò pé ipò ẹnu lé yìí o. kí ni ipò mi náà. ọmọ ọ̀dọ̀ lásán làsàn ní ẹ̀nà o. ọlọ́run ọmọ ṣeun o ọmọ ọ̀dọ̀ ni mí nínú ilé mo mọ̀ dúpẹ́ tí mo jẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ dákun kí ni ipò tí ná. for your information èmi ni ìyàwó tó fẹ́ wọ inú ilé yìí àkíkà kò lè tìyà tí kò jẹ́ kí orí ẹ pé and I think I've tolerated you enough. yes mi ò rò pé mo máa tolerate ẹ̀wọ̀n nù lé yìí either you leave for me or I go and I'm going to tell my dear today either you go or I leave. o ti gbà tó ní lọ ní lọ́ọ̀kì bọ̀yọ̀ fún ọmọ ẹni tó fi wéé pè lọ́ọ̀dì bá ẹni ìlànà àjẹyìn arú. Ìwọ ṣe bó nípò ọmọ ẹ̀yọ́ náà. Ó nípò ọmọ ẹ̀yọ́. Ìwọ ọmọ pípọ̀ ìṣẹ̀lẹ̀ ló yẹ kẹ́ ṣẹlẹ̀. tèmi ìyá tèmi máa bí orí ẹ lẹ́nu máa bí orí láti ṣe àgbàdé máa bí orí tèmi. mi ò mọ ẹni yára lògùn gbè lọ́rọ̀ mọ́ ẹ abẹ́ orí mi mi ìlòjọ́ bẹ́ orí ẹ̀ sí mi lọ́rùn. mo jíjẹ ètò lè gbé nílé ìmọ̀ o mi lè gbé nílé pẹ̀lú wèrè o àdá bọ́lápọ̀ etí ìbí. kí ló ṣe kò sí sàn kásùnà lọ ẹ̀ jẹ́ kí n wò. Hmm. aṣọ tí ní kọ́lọ̀ lọ́nà ẹ̀ ó ti tó gẹ́ báyìí nǹkan wọn náà ń gbálẹ̀ tó gbálẹ̀ sí lára ó lè ṣe sọ́rí. kì í ṣe bẹ́ẹ̀ sá nígbà tí. kì í ṣe kì í ṣe what. dẹ́mi lóhùn. nígbà tí mò ń gbálẹ̀ wọ́n wá jókòó sí apá mi tí. jẹ́ kí n sọ nǹkan fún ẹ mo mọ̀ ẹ́ pé má rò pé àbí mi nìkan gbọ́dọ̀ fún respect mi wọ́n sọ pé rúùsì ẹ̀ rúùsì mi. kì í ṣe bẹ́ẹ̀ sá. ojú tí mo dì í sí tó kéré tó fúyẹ́ nínú ẹ̀rù ẹ̀ jáde mo sọ fún ìta má ìta jáde lẹ́nu má pàṣẹ lẹ́nu. ẹ̀yin àwa rí i. àti wọn ìlànà bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá ìlà sọ. ṣé iná mọ̀ pé ó ti pẹ́ díẹ̀ tí mọ̀mí ti kú báyìí dáàdi ilé ń ṣe wàhálà gidi gan-an in fact àwọn aláwọ̀ fún dáàdi pressure láti lọ marry kó fẹ́yàwó mi ẹni tí dáàdi máa fẹ́ nìyẹn ẹ á tójú yín ṣe ti gbọ́. ọkú ṣóòjù báyìí lọ ṣá. jù bẹ́ẹ̀ lọ. kò sọ̀rọ̀ ń bẹ̀. ọkú gírámà ti bá wa sọ aṣọ ipa òdìgbà. ẹ ṣe àmọ́ bàbá àti mọ́mí ṣe close to ẹ̀dẹ̀mọ̀ bọ́ọ̀rẹ́ mi gidigidi ni mọ́ mi so a lè rí nǹkan tí ò dálẹ̀ rárá ká tì yín sí so ẹ accept wọn as your mommy not even your stepmother your mommy. àǹtí ṣèbí ẹ ní àwọn àbúrò kan tí wọn ti níyàwó ẹ̀ẹ́dẹ̀ fún will you shut up? Ah. Junior. Yeah? No, yeah, yeah, man. You know? ọmọ mi mi ló bí. gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi láti jọjọ́ inú òṣìṣẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ti sú mi. ọjà àwọn ará ìgboro gbọ́ pé tí mò ń ṣe fún ọ ṣiṣẹ́. Ah. bí gbọ́n yẹ̀ yẹ́ mi ni bàbá lóògùn tí mo ṣe fún ọ ṣiṣẹ́. ẹ ó dẹ má bínú. irú oúnjẹ wo làwọn ọmọ máa ń jẹ. snacks ni wọ́n máa ń sábà ń jẹ jù. sí láìsí bó ni ẹ ṣe é ṣe. a máa ń sábà lọ rà á nínú. ọ lè bu nǹkan sí i tó yẹ kó wọ́n jẹ àwọn fún ọ ní nǹkan ọ̀bù tó ń jẹun fún un. ìfà ìfọlọ́run ní gbogbo oúnjẹ dé. Daddy, can I get it? ah ẹ̀dà ṣe ń bọ̀ lé wa jẹun. súnmọ́ ẹ pé ẹ dé india tó ọmọdé òun rúdù sí ní sá kí ló ń ṣe ẹ junior. Lizzie. Okay. Lizzie. Why you are? ló ń ṣe báyìí. ṣọ́ọ̀dì báyìí. o lè fún wọn meat pie jẹ. kò fún un náà jẹ náà. dáàbì èmi ò jẹ. o jẹ. mi jẹ. o jẹ. tó bá jẹ bọ́tà. bọ́sálì fífẹ́ ìjọba lọ bọ́sálì. bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà. não nà yẹn ó dà pé ó jẹ́ fún ẹ ní nǹkan mi. Junior, Junior, ibo la wà não sùn. Ṣé bẹ́ẹ̀ não ọ̀gbọ́n gbogbo àti Bọ́lá sọ fún wa? ẹ̀yin wá jẹ́ kí dáàdì jẹ ráì ọwọ́ àkùnrin mi ti pa ìyẹn náà gbà tẹ̀lé yẹn ló máa pa mí. ṣé mi lẹ gbá létí bẹ́ẹ̀ mi ìdẹ́ ní fẹsẹ̀ kọ́ lé yín mọ̀ ẹ̀ bí ẹbọ náà bá ti pòórá tán àjẹpé ẹbọ ti pín ẹbọ ti dà ẹbọ ti dòdì òun àṣẹ. ojúkòkò ojúkòkò yẹ bàbá ní kàmí ìjọba lè o. ó nílé talára. ṣé dádì ẹ ò realize pé wọ́n nìkan lòún bí mi. ẹ bọ́lá ó tiẹ̀ wá dáa báyìí ó dáa ojú ẹnu kò sí problem ó rántí kinní kan tí mo bẹ́ẹ̀ discuss ni. kí ni. ó rántí mọ́ ti American visa lottery tí mo bẹ́ẹ̀ discuss ó ti bọ́ sí. mo fi bílẹ̀ sí mi yà ọ́ mi ní ìlú ọ̀. má sùn mi ò lè fi ẹ́ lẹ̀ fún ìyá ọ̀la. àìsàn owó fún òní ìgbà àti àwọn àgbààgbà ló ní pé lọ́kọ́ táwọn fi di ọ̀gẹ̀dẹ̀ tó ti ṣe ọjọ́ nílò bá jẹ̀ kó pété ọjọ́ náà ni ó lè wàrú ìwàrú rẹ̀ kedere báyìí ni òkú àwọn ọjọ́ kedere lè jẹ́ òkúta ẹ̀yàwó ẹgbẹ̀rún sáà tó bá ti kó náà ni. mi ni ọ́ mo ní kọ́ parada èmi ọlọ́dọ̀ ni ń bá ọ sọ̀rọ̀ parada parada parada kìtú parada ó ti yán àgbàdo parada ó dẹ̀ kọ́ gbẹ́gun bá wọnú aṣọ àpáwùdà parada. akọgun ọjà tí ẹni wípé òkúta yìí òkúta lásán gbáà ni. òkúta lásán ni òkúta lásán ni àbúrò lásán ló bọ̀ sí. kò sí ojú ọ̀sìn tiwa lọ́gbẹ́ta bá yẹ kó yá ẹgbẹ́ àgbélẹ̀gbà ẹ̀fọ́ fúnṣẹ́ bọ̀gbà ẹ̀fọ́ bẹ́ẹ̀ ni. orúkọ orúkọ mo nẹ́mi o. àgbà bí àpárá sí èmi tí mo ti jọ ń gbogbo lódìndín lódìndín. ń bọ́ nírọ̀ á ìsìnkú èé ti jẹ́ à. ọ̀rọ̀ rẹ yé mi ọ̀rọ̀ rẹ yé mi mo lọ wọ́n bọ̀ tọ́jú rẹ̀ wọ́n sì bọ́ wò ó bó ti fẹ́ àti bí ó ti dùn mọ́ ọ nínú mo lọ ń tiẹ̀.

lè tẹ́rí mọ́lé. tó bá lọ ire tó bá bọ̀ ire àwa bọ̀ ọ́re. ẹ̀yin awo èmi lẹ̀ ń wò. ẹ̀yà àgbọ̀. Bọ́lá. tilẹ̀kùn mọ́ mi sínú ilé ó dẹ̀ mú kí o lọ ah, fún mi sọ bẹ́ẹ̀ ó lọ máa lè lọ́mọ yẹn ó dẹ̀ fi wọ ẹ̀kan lóòótọ́ wàláì tí wọ́n bá ń lọ máa lè lọ́mọ yẹn wàá dé wá bá mi nínú ilé yẹn bọ́ ti dẹ̀ bọ́ ti dóde ọ̀run. ṣé mo ní ọkí mi lọ́jọ́ kọjá yìí táwọn nǹkan ọ̀jẹ́ bọ̀ á lọ lé ní ètò. bá mi. àní ń bọ̀. bá mi èmi ni o. báàmì ẹ káàárọ̀ báàmì. dáfíà ìwọ ni ọkàrí. mo ti yọjú wò yẹn lọ́dẹ̀ àkànkẹ́ òkú ọmọ bí sojú ń kọ ọkàrí. ẹ ti dàgbà ju kẹ́ ẹ máa ṣe kínní ìfúnra yín lọ. ẹ mọ gbọ́dọ̀ mọ lọ ṣẹlẹ̀ ń bo lẹ ti mọra yín ọ̀gá mi jó ní ní rẹ̀ níbi tí mo ti lọ rèé ṣiṣẹ́ bí wọ́n ti dá olóró wọ́n dá ọlágara. ṣe tí wọ́n ti lé mi bóde pé má ṣiṣẹ́ mọ́ ọmọ wọn ni. mo fẹ́ ṣàánú rẹ tẹ́lẹ̀ ni àmọ́ ní ìsìn ọ̀tọ̀rí bu. bíbó. mo fẹ́ jó àwọn nǹkan kan tẹ́lẹ̀ mo fẹ́ jó nǹkan. kì í sọmọ ilé ilé ìjò. ilé ìjò. òun kọ́ lẹ́ ìjò ẹ̀ nípa o bóòlù ọmọ ìṣe débi. òkú kan àwọn òkú tí mò ń bá ṣiṣẹ́ pọ̀ tí mò ń bá dòwò fún àwọn náà gbé bí wọ́n ti gbéṣẹ́ wá báwọn kí n tọ́jú rẹ̀ kí n ṣàánú rẹ̀ ni. ọlọ́run ó sì wá jẹ́ ṣàánú eléyìí Ah. ẹjọ ṣàánú mi ẹjọ. kí n ṣàánú rẹ. ẹ ṣàánú rẹ ẹ bá ṣàánú rẹ ní bàá mi olórí ibú ọmọbìnrin kan báyìí ti òde olùgbé kú olùgbèsè náà ní ní fòrò ẹ̀mí àwọn ọmọ ẹ̀ láìṣẹ̀ láìro. bọ́bá wa sọ pé kí n ṣàánú rẹ̀ wọ́n ṣàánú rẹ̀ wọ́n sì rò lágbára. Ah, àtẹ̀yìn afẹ́ ẹ tiẹ̀ dúró náà àmọ́ àríbọ̀dá rówó lò dáàdi yín ò dé wá. ẹ fi sílẹ̀ mo mọ ibi tó wà ibi tó wà ó ń gbádùn bẹ́ẹ̀ ní jápìlẹ̀. táyé ọ̀sìn mọ́lẹ̀ olómi ilé bẹ̀jẹ̀ ìwé ògún ọ̀dọ̀wọ́ rẹ̀ o Ọbàtálá ọba táàsà ọba takuntakun tí ń bẹ lóde ìrànjẹ ọ̀dọ̀wọ́ yín lónìí o ọmọ wá gbọ́ àsìkò wá tó wà yìí tọ́ rè lẹ́yìn bó bá délé yín ń tọ́ ṣe ń tọ́ sọ èmi ọ̀ sọ fún ọ ọgbọ́n ó yá. But what you know, what no problem there. I promise you, I'm not going to fulfill it. But common in transit. Very sure. You sure? Gbẹ̀ngà, but kí ni nǹkan tó ń dunnú What do you mean? For goodness sake, ààrẹ ọ̀hún gbọ́dọ̀ arówó lò láti bí ijọ́ mẹ́ta ò dẹ̀ make any effort láti wá wọn. kí ni gbogbo yẹn ní í ṣe ẹ̀rí bọ̀dà ló láti ìjẹta àbí láti ó fẹ́ kọjọ́ lọ màmá mi ni Just tell me. Ah, ẹ má bínú ẹ jọ̀wọ́ fẹ́ kẹ́ bá mi dèlébà kọ́kọ́rọ́ ibi báyìí fún kíátẹ́kà àti lẹ́tà kan tí mo fẹ́ fi lé ṣe kíni dé. mo travel lọ sókè òkun. ìbálẹ̀ adéró. mi ò kì í ṣe pé mi náà mò ń rò ọlọ́run ló ṣe ṣe rí àwọn bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀ṣì àtàwọn jíà tó wà bí ẹ bá fẹ́ ẹ̀yin lè máa lò wọ́n ti ṣe bẹ́ẹ̀dì sí à ẹ̀sìn o ọkọ̀ yẹn adéfò lágbára ọlọ́run ẹ̀ ní sóríire à ẹ̀ sóríire lọ́hùn o lájú ọ̀lẹ́ máa gúnlẹ̀ ẹ̀ sóríire bọ̀ lọ́hùn ẹ̀ mú ọwọ́ lágbára ọlọ́run ẹ̀ sírí lọ́hùn ẹ̀ sóríire. ọ̀pọ̀ wa o ni. Yeah. Ah, mo kí gbogbo wa pé a kú ayẹyẹ òní mo kí ìdílé ọkọ àti ìdílé ìyàwó pé ẹ̀yin náà ẹ kú oríire oríire náà àbá àbáyín kalẹ̀ ah, ah, èyí ni ètò ìgbéyàwó láàrin arákùnrin Gbénga Ọmọtọ́ṣọ̀ pẹ̀lú arábìnrin Àtinúkẹ́ Ipáṣe ah, mo lérò pé kò sí lára ẹ̀mí tí ẹ jẹ́ ẹbí kan náà mo sì lérò pé kò sí tó ìṣe ìgbéyàwó nínú ẹ̀ méjèèjì ẹ ṣe ẹ ní àsìkò yìí tí a bá rí ẹni tí ó ní ohun kan tàbí ìkejì tí a fi ní so arákùnrin àti arábìnrin pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó kí ó wí nísinsìnyí tàbí kí ó pa ẹnu ẹ̀mú láéláé. Uh, uh, mo fẹ́ fi èyí dá gbogbo ìjókòó lójú wípé mọ́mí wa ti kú mm-hmm. kí mọ́mí wa tó tó kú dájú ò jẹ́rìí kankan fún wọn inú èmi àti àbúrò mi ò dẹ̀ sígbéyàwó yìí rárá <coughs> obìnrin ìkọ́ ló bí wa o. In this èmi àti ẹ̀gbọ́n mi ò fi ọwọ́ sí ìgbéyàwó yìí rárá period. àwọn ọlọ́dún èyí. Ìwé ẹ̀ka. Ìwé ẹ̀ka kò ṣàmùlá. Ìmọ̀lẹ́ dá ọ pẹ̀lú fílẹ́dì ṣe ń tọ́jú yín. lọ́jọ́ ìwọ kúrò ẹ̀ lẹ́yìn ìwọ àjẹ ní ìwọ inú ìlú ẹ. ọkú ọgbọ́n pé sista mi ó ṣe little bride ní ìgbéyàwó yín tó kọjá ní ọdún mẹ́fà sẹ́yìn. a ò gbọ́ ìwẹ́ ìwẹ́ ńlẹ̀ yín ah. lọ́sọ̀rọ̀ ibi tó ti yà. júnior ẹ̀dá pàṣípà ẹ̀dá pàṣítì. ọba jẹ́ ọgbọ́ ẹni àpọ̀ fún ọba jẹ́ ọgbà aláìgbọràn ẹlẹ́sìn dídì ọjọ́ ẹlẹ́yà rẹ̀ kan làwùjẹ́ ẹni àwí fún ọba jẹ́ ọgbà ẹni àpọ̀ fún ọba jẹ́ ọgbà. in fact ó sún ṣe ni gbogbo èèyàn kó sáṣọ jọ̀gbọ̀n jọ̀gbọ̀n jọ̀gbọ̀n jọ̀gbọ̀n mm-hmm. aṣọ tèmi àtọkọ mi gan wọ̀ kò bára mu mm-hmm. gbogbo ẹja ó serious gan ni. Mm-hmm. ṣé pé mo wà bẹ́ẹ̀ tinú. Hmm. ẹ̀yin wo lẹ sílẹ̀ ẹ wà bẹ́ẹ̀ bàjẹ́ bàjẹ́. Ah, bàbá wa máa gbọ́ sílé yìí o eh, ṣùgbọ́n ṣá ò tinú irú àláwò nìyẹn ìgbéyàwó lójú oorun. in fact nǹkan tó jọ mí lójú ni pé aṣọ àwọn ọmọ ọkọ mi méjèèjì nìkan ló bára mu gbogbo àwọn tó kù bẹ̀yìn èmi gan tí mo ṣèyàwó bathroom slippers ni mo kó sí wá yà mí lẹ́nu kò jẹ́ kó tiẹ̀ wá yé mi kó tó ṣẹlẹ̀. bí mi ṣe ń rò ó níbi tọ́rọ̀ gbé èmi rò bẹ́ẹ̀ ni pé ẹlẹ́dàá ẹ̀ kò gbariwo tìǹú níṣẹ́ ni kó yá rọra mú ọkọ ẹ lọ́wọ́ kẹ́ ṣègbéyàwó bòńkẹ́lẹ́. bí àwọn ọmọ ó dà ó dà ṣé ìtẹ́bi ti rí ẹnu yìí ni màá fi kọ méje. jésù àbáyín kú lágbára ọlọ́run. ṣùgbọ́n ẹ̀yin náà ẹ múra sí àwẹ̀ àti àdúrà yín. ṣeun ẹkúnlẹ̀ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù. àmín. dìde nítorí àwọn àwọn ló máa pèlè fún yín tẹ́ bá ti kú ẹ má wá mi o ẹ jẹ ẹ dẹ má béèrè fún nọ́mbà mi torí mo ń gbádùn ara mi sí nígbà tẹ́ ń fi àjẹ mi ẹ mò ń gbà yẹn pẹ̀ máa ẹ máa ẹ fẹ́ kí n wá sí nàìjíríà èmi ò wá mọ́ ó dàbọ̀ tí ń gbádùn ara mi gbà yìí lábẹ́rẹ́ kan ó dàbọ̀. wọ́n lẹ́ ní kí bàbá yín ó mọ̀ fẹ́ ìyàwó mi kí ló dé. ẹ ṣe àdúpẹ́ a sọ pé kí bàbá má fẹ́ ìyàwó tuntun mi ṣùgbọ́n nǹkan tá à ń bẹ̀rù fún mi pé kí ìyàbá lè má jẹ wá. mo wá tún fi àsìkò yìí bẹ́ẹ̀ ni wípé obìnrin tí bàbá wa máa fẹ́ kò gbọ́dọ̀ fìyà jẹ wá rárá àti pé o ẹni tí bàbá wa bá fi òrùka sínú wọn òun ni ìyàwó wọn títí láéláé. ṣé ń gbọ́rọ̀ báyìí. ọ̀pọ̀ àbúmára ọ̀pọ̀ àbára tẹ̀ ọgbà fọlọ́hún tọ́lọ́ pé ọkàn kò sí ọ̀rọ̀. ẹ dàgbà àfàdúrà ti fún ẹ ṣe é gbọ́n tá a mọ ìtọ́ ohun tí àwọn ọmọ yìí ń fẹ́ ọ̀tọ̀ ni o àwọn náà rí kí wọ́n tó máa sọ ohun tí wọ́n ń fẹ́ ni pé àwọn fẹ́ ẹni tí ó mọ tọ́jú àwọn gẹ́gẹ́ bí ìyá òun làwọn fẹ́ kí bàbá àwọn fẹ́ tó yẹ báyìí. bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lọ ọmọ aláṣà lọ pa àwọn eléyìí àbáwọn àkúdá àyà wọn ọgbọ́n rẹ̀ ti pọ́ lọ́rọ̀ ìṣọ̀ ìwọ gan nílẹ̀ àká ìwọ tó bá fìyà ọmọ yóò mà pé ìyá o <coughs> ẹni tí ó tọ́jú yìí lọ́wọ́ bá bàbá wá. ẹ bá mi jà ní. Thank God ẹjọ́ ta ni ẹ béèrè. mọ́mì kékeré la tẹ̀lé wálé. kí lẹ sọ. mọ́mì kékeré la wálé. mo ò bá ẹ ṣe mistake mọ́mì wa ti kú. àmọ́. àǹtí rọ́fì la tó jẹ́ gẹ́gẹ́ bí àfúrà so ọlọ́run dẹ̀ ni ìyá gbogbo wa ọkọ̀ fẹ́ tira ọmọ dájú wa lọ́wọ́ ni agbọ́n nǹkan tí sista mi sọ fún yín o ó yẹ jáde. tinúkẹ kí ló ń ṣẹlẹ̀ yìí náà. ó sọ fún wọn náà embarrass wá bí báyìí. àpá ìwọ lè ṣe é lórí òkú. ẹ gbà mí ojúmọ́ ọ̀nà ọ̀dà ẹ̀jọ̀ hmm, tinúkẹ. ṣé mo kórè ẹ̀yìn ọmọdé yóò kù ìṣá sórí yín pé rárá báyìí. àwíwíwí owó gbọ́ǹdè. aṣàlàṣàlà owó ọ̀gbọ́n àlọ́ sẹ́lọ̀ sí àpò. ó jẹ́ mi pé mi sọ lọ ọlọ́run ń ṣọwọ́ náà. fifty thousand kan kó kọ́kọ́ lọ sí mo second card mo tún gbẹ́kẹ̀lé orí kájà ìbò mi náà nìyẹn náà parẹ́ sí i bu ọmọ mi tó sá kúrò létí mi ò rí tó wá lọ kọ́ ọ̀nù tó ń béèrè pé ṣé barista ṣì wà nàìjíríà ó dìgbà tí wọ́n bá fẹ́ ṣe òkú mi kó tó ti sọ kó n fi ojú rí mi ní ọmọ tí mo bí nínú ó tún rántí tàlàfà tó sọ fún wa pé bí mi bá fi ojú mi rí ọmọ yẹn kò lè bímọ fún mi. sórí èmi ti wá gbé ìgbésẹ̀ kan tí ó nípọn mo ti lọ fẹ́yàwó kan síbi kan. kí ni ó ṣe kí ẹ eh, mo lọ fẹ́ yàwó kan síbi kan so kí wọn náà wá pàkẹ́ ẹrù ẹ kúrò kúrò nílé ah, mi ò afọ ah, fún ọba jẹ́ ọgbà. Eh, ìgbéyàwó tí gbẹ̀ngà ti fi ó ní bó ṣe jẹ́ tàbí kọ́lá eh, ìyá gbẹ̀ngà. Ah, bàbá ọkọ mi ṣé mo dúpẹ́ mo kí gbogbo èrò ìjókòó ẹ ṣeun irú rẹ ayọ̀ báyìí kò ní wọ́n lé ẹnì kọ̀ọ̀kan wa ní. irú ilé ìlànà ọmọ bára wa ṣe o. àmì o aláwọ̀ àmì sórí pé kéèyàn bá yàn sọ̀rọ̀ àti ìdàgbé pé kó gbọ́. wá rí pé mi máa yẹ ó tiẹ̀ ti yẹ ẹ́ náà. ó ti yẹ mi ọkọ mi ló dédédé ló ní. Ah, ah, ọkọ ìyàwó ẹ̀ẹ́dẹ̀ẹ́ ó ga. àǹtí kìíní. A kì í ṣẹ̀rọ fún àwa ẹ̀yin wá wọ aṣọ òfì láti ti ṣe ìdáṣọ tuntun sí ṣùtù wọ́n ń pè kí n gbé lẹ́yìn. ọkọ ìyàwó ẹ ṣe ọkọ aró lò fún ẹ ká tètè ẹ a máa kó fún ẹ lọ náà sí yìí ẹ ò jẹ́ kí n tètè ṣe kíá tún yẹn kíá kíá kíá kíá kíá. ìgbà tí mo wá sílé àwọn òbí ìyàwó wa inú mi dùn pé wọ́n yọ̀ǹda ẹ̀ fún mi. Please. ìyá gbẹ̀ngà ogún mi rántí nígbà tí mo wà léwe hmm. tí a bá jókòó nílùú ìjókòó báyìí a máa ní orin kan tó máa ń dá fún wa gbà <laughs> ìyá gbẹ̀ngà ayọ̀ náà ti pọ̀ jù láì ìwọ náà ṣòrí náà lè fi takú ni èèyàn ìyàwó ń bí. ni sá ẹ rí i wípé adùn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o ti ń tẹ̀síwájú hmm, àwọn náà ti ṣe orílẹ̀ nígbà táwọn lè Euh, ah, títàn kan fẹ́ yìí. Màmá rẹ̀ ti jẹ́ tó kẹ́yìn. Gbẹ̀ngà, ṣé ni? Eléyìí literate. I beg your pardon. I beg your pardon. Àwọn ta ni literate? nǹkan tó fà náà ló fà tí mo lo aṣọ ọmọdé lọ́dọ̀ mi nù i'm a master's, master's degree holder in communication arts. a dáa kí ẹ lọ ṣe ọmọ ọ̀dọ̀ níbi kan kí ẹ bá lè bá ọkọ yín pàdé bó jẹ́ ọmọ ọ̀dọ̀ ọlọ́kà bó jẹ́ ní gáràjì ibì kan kẹ́ ṣáà ti rẹra yín sílẹ̀ kọ́ máa pè yín báyìí kọ́ máa rán yín iṣẹ́ nípa báyìí ẹ bá ọkọ yín alálùbáríkà ẹ bá pàdé ọmọ ọ̀dọ̀ tó tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn kí ni wọ́n wájú ọlọ́run so bí story ṣe jẹ́ nìyẹn wọ́n dẹ̀ ní kárẹ́ra wá ńlẹ̀ lè gbé wa ga èmi ò kàn mọ̀ pé ibi tó máa já sí nìyẹn nígbà tí mo wá ṣiṣẹ́ lọ́dọ̀ but àkọsílẹ̀ ọlọ́run kò ní tà sí. Hmm. àdàkọ àìṣe èèyàn kan ló máa bá wa rí bí ìlú ọbẹ̀ yẹn. Hey, fine. That's fine. Ìyàwó ìyàwó. Ọdún tó kù báyà máa bẹ̀rẹ̀. Kí ni bí ìlò wà? Ibi ìlò wà. Kí ló dé kí ló ṣe? Ìyàwó ti di méjì o. Ìyàwó ṣe o. Ah, ah. Mo fẹ́ pé ìyàwó ti di méjì. Kí ló kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀? Ṣé wàá gbé ìyàwó méjì fún ọkọ kan náà níjọ́ kan náà? Máa bí o. Ẹnì ṣókè wá lọ rí. Ẹ̀ẹ́n tó bá ti jẹ́ni tó lè bá wọn gbé, kálàáfíà tó máa wọnú ilé ìlú. Èmi náà fọwọ́ sí mo fara mọ́ mo fọwọ́ sí mo fara mọ́ inú lílo àwọn ìlú jáde fẹ́ mi. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ́. rabi gbẹ̀gà mọ́mí. báyìí kò lọ ṣe sọ. excuse me aunty ẹni tó wù wá kí dájú wa fẹ́ nìyẹn kí peace kó lè wà nílé àmọ́ mo pààrọ̀ aṣọ ẹ lọ́wọ́ yín ni. awífúnni kó tó dání àgbàǹjàkadì ni àǹtí ẹ wò ẹ wọkọ yín sọ́tọ̀ o. àwíwíwí olóhùn gbọ́ ọmọ ọ̀dọ̀ àṣà àṣà ọlọ́ọ̀ká. nítorí ibi tó bá yé mi jẹ́ ọjọ́ ẹlẹ́yà ẹ̀yin ọmọ yìí ẹ ṣe mí pa. ẹni àwí fún ọba jẹ́ ọgbà ẹni àpọ̀ fún ọba jẹ́ ọgbà aláìgbọràn ẹlẹ́sìn. kí ni mo wí. ọjọ́ ẹlẹ́yà. ibi tí ìwọ gbé ríran mọ kò sí ni. wọ́n ní ẹni tí ó lè mú kí inú ilé ló lóye nu ìyàwó mi ti àṣírí ẹ̀sùn gbígbà yẹn wọn kó wọn dára sí i. ṣùgbọ́n afẹ́. Auntie Rafi, as from today, all for a Uncle Arrow if I want you.